ó sọ wípé káwa yòókù ká jìnà sí irú ẹni bẹ́ẹ̀ ká má ṣe proposal lórí proposal ọmọ ìyá wa títí tẹ́ni àkọ́kọ́ yóò fi sọ wípé òun ti cancel proposal tòun àbí ṣe a fi gbà láàyè pé ẹlòmíì lè ṣe proposal lórí proposal tòun Ehm, àwọn àfáà wá ní ìgbàwo ló tó ṣe ìwọ̀ tá bá gbọ́ pé ẹnìkan ti ṣe proposal sí arábìnrin kan ṣé ògede pẹ́nìkan ti ṣe proposal yẹn ṣó ti ṣe léèwọ̀ fáwa yòókù pé káwa náà lọ ṣe proposal ní àbódìgbà tá a bá gbọ́ pípẹ́ni tó ṣe proposal yẹn wọ́n ti gba proposal ẹ̀ wọ́n sì ti ṣe ìlérí pé àwọn máa fún ní ìyàwó ẹnu àwọn àfá òkò lórí ẹ̀ kí sì ni ò jẹ́ kí ẹnu wọn kò lórí ẹ̀ ni pé <clears throat> àwọn àfá tí wọ́n máa ń sọ wípé kò ṣe wọ̀ tá a bá gbọ́ pé nìkan ti ṣe hitba pé káwa náà ṣe hitba tiwa hadith tí wọ́n fi ọ̀rọ̀ wọn tì sí ara ẹ̀ òun ni hadith pé arábìnrin kan tó ń jẹ́ Fatima bintu Qais wọ́n ló wá bá nàbí sallallahu alaihi wasallam ó wá sọ fún pé ẹni méjì ló ṣe khitba sóhun ẹni kí nínú wọn ó ń jẹ́ Muawiya bun Abi Sufyan ẹni kejì wọ́n pè ní Abu Jaham Ànábì gbọ́ wípẹ́ ní méjì ló ti ṣe khitba òjíṣẹ́ ọlọ́run wá sọ fún Fatima ó ní ṣorí Muawiya yẹn sàálùkù lòun kò lówó lọ́wọ́ kò ní nǹkan tó lè fi tọ́jú obìnrin aláìní ni tó túmọ̀ sí pé tó o bá fẹ́ ó ṣeé ṣe kó má rí bùkátà ẹ̀ gbọ́ ṣe orí ẹnì kejì tó ń jẹ́ Abu ó níyẹn láàyádà olùhásọ́ àná àtẹ́kẹ̀ẹ́ kì í gbé ọ̀pá kúrò léjìká nígbàkígbà àwọn àfáà túmọ̀ yẹn sí ohun méjì wọ́n ní áìdà máa túmọ̀ sí pé ó máa ń yára sí kí ni ó máa ń na obìnrin àbí kó dẹ̀ jẹ́ pé ó máa ń rìnrìn àjò lọ́pọ̀lọpọ̀ toríláyé àtijọ́ àwọn tó rìnrìn àjò wọ́n máa ń di ẹrù kékeré wọ́n máa ń gbé rìn wọ́n máa ń dì wọ́n á fi ọ̀pá kọ wọ́n á èjìká àwọn ní méjì yẹn ìyá máa júwe fún wa kó jẹ́ ni tó máa ń na obìnrin ní gbogbo ìgbà kì í ṣe ìwà rẹ̀ ẹlòmíà lóhun ò fẹ́ bàbá kú bá ní táà náà bí fi sọ fún Fátímà pé má fẹ́ nìkan torí pé ó máa ń yára na obìnrin ó máa tún túmọ̀ bákan náà pé ọkùnrin jẹ́ni tó máa àbándàn obìnrin sílé tí a bá tiẹ̀ lọ tí a máa rìn káàkiri kì í ṣe quality tó dáa ó máa ń lapa lára obìnrin àtàwọn ọmọ tí bàbá ò bá kí ń sílé tó afẹ́kọ́jẹ́ pé kíkọ́mọlẹ́kọ̀ọ́ a máa jọ fúnra ẹni lọ́wọ́ ni àti pé kìí ṣe gbogbo obìnrin náà ló ṣe é fi sílẹ̀ tí ò ní rí ọkùnrin lẹ́gbẹ̀ẹ́ ìní ayáyàkíyà látara pé ọkọ ò sí around so ẹni tó bá wá tọrọ ọmọ afẹ́kọ́jẹ́ni tó máa gbọ́ bùkátà tọmọ tó fẹ́ á dẹ̀ máa rí from time to time so tíṣẹ́ tó ń ṣe bá jẹ́ṣẹ́ tí a máa mú jìnà sílé all the time kò sí nínú ìròyìn dáadáa àbí irú àwọn tó jẹ́ pé iṣẹ́ wọn ó máa ń gbé wọn rìn tó di ọdún kan wọ́n lè má wálé ọdún méjì àbẹ́ni tó wà lókè òkun tó fẹ́ àwọn tó fi sílé ní nàìjíríà tó jẹ́ pé bóyá ẹ̀kan lọ́dún márùn-ún ló máa ṣẹ̀yọjú ògèdè pọ́ńfún lóúnjẹ ó ń san owó rẹ́ǹtì kò gbọ́ bùkátà ara kóbìnrin nìyẹn kò mójútó ohun tó yẹ kí bàbá ó máa mójútó lára àwọn ọmọ tó bí so à ń gbọ́ hadith yìí pé kọ́kùnrin jẹ́ tó máa ń rìnrìn àjò tó máa na obìnrin kì í ṣe tó dáa àwọn àfáà gbọ́yé jù yẹn lọ wọ́n tún wá nígbà tárábìnrin yẹn sọ fún ànábì wípé ẹni méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ti propose ànábì ò sọ fún pé àá kí ló dé táwọn méjì jọ ń propose ànábì tí wọ́n á ń sọ fún pé sórí kìíní kejì wọn yẹn má fẹ́ wọn ànábì wa suggest ẹlòmíì tó ń jẹ́ Usama ọmọ Zayd so àwọn àfáà tó yọ ìdájọ́ láti inú hadith yẹn wọ́n ní torí pé ànábì ò sọ pé ẹni méjì wọ́n ṣe jọ ṣe proposal lórí proposal ara wọn tó dẹ̀ ti sọ níbì kan wípé láyẹ́dẹ́ bàbùkún fọ́ọ̀kọ̀ àlàbẹ́ ìbáàbù tẹ́nìkan nínú ní bá fẹ́ tajà fún yàn ó ṣe wọ̀ fẹ́lú rí láti wá sọ pé fi tiẹ̀ sílẹ̀ wá ra tèmi lẹ́dínwó kájẹ́kẹ́ni tó ń nájà yẹn kó dìsáì bóyá ọjà ọmọ ọ̀yá wa tóun náà náà ló ń fẹ́ rà àbí ó wọ́n jù tó bá kúrò ń bẹ̀ àwa wá lè sọ pé máa bọ̀ èmi ò mọ́ tó yẹn ṣùgbọ́n kó jẹ́ ká nǹkan jọ ń dúnàádúrà làwọn máa wá sọ fún pé kúrò ń bẹ̀ wọ́n bó ṣe wá sọ yẹn náà ló tún wá sọ yìí pé wala yahqub wala yahqub ar-rajulu ala khitbati akhihi bẹ́ẹ̀ náà ni kẹ́nìkan má ṣe proposal lórí proposal ọmọ ìyẹ́ ẹ̀ náà àwọn àfáà yìí wá ní àgbọ́yé tàwọn nípa pé má ṣe proposal lórí proposal ọmọ ìyẹ́ ni pé tó bá jẹ́ pé wọ́n ti mú proposal yẹn délé ẹni tó jẹ́wọ̀ ní obìnrin yẹn ti sọ wípé a ti gbà títí tí wọn báyìí tí ìmúdé ti gbọ ẹni tó yẹ kó jẹ́wọ̀ ní obìnrin yẹn tí wọ́n ti promise ẹni tó ṣe proposal wípé àǹfààní ṣì wà fẹ́lòmíì pé kóun náà ṣe proposal. mo ti sọ ilé ìtẹ́lẹ̀ ni wọ́n fẹ́ fi kún lè ní pé àwọn àfáà kan wá wà o táwọn ní rárá wọ́n ní kì í ṣe dandan ni a rí dájú pé wọ́n ti promise ẹni yẹn wípé wọ́n máa fún níyàwó kó tó ṣe ìwọ̀ kẹlòmíì ò ṣe proposal wọ́n lágbọ́yé fáwọn ní ìtàwọn ni wípé ẹni tó lè ṣe proposal lórí proposal ẹni àkọ́kọ́ òun lẹni tó bá jẹ́ pé kò mọ̀ wípé ọmọ ìyá òun kan ti ṣe proposal àbí tó mọ̀ wípé proposal tó ṣe yẹn ẹni tó ṣe proposal sí kò gba proposal yẹn wọ́n ní ṣùgbọ́n ẹni tó bá mọ̀ wípé ẹnìkan ti ṣe proposal arábìnrin ìwà ìtì ìfúnlẹ́sì wọ́n ní jíjọ́mọ ìyá dáadáa ó tó fún láti rìn sẹ́yìn kó má ní nítorí pé wọn ti ṣèlérí fún òun náà máa ṣe proposal tòun torí pé tá bá wo ohun tó ṣe léèwọ̀ nínú ká fi ọjà tiwa lọ ẹni tó nájà lọ́wọ́ kò sọ pé bí ìgbà tẹ́nìyàn bá sọ pé ó wọ́n òun ò lè rà á kó tó ṣèwọ̀ fún wa láti sọ pé máa bọ̀ wára tèmi gbàrà tí wọ́n bá ti ń bára wọn mọ́jà ó ti ṣèwọ̀ fún mi láti sọ pé fi tiẹ̀ sílẹ̀ wá tèmi tó ń tí pé wọ́n tí kàn fún mi. àwọn àfáà tí wọ́n wá sọ wípé bó ṣe rí nìyẹn wọ́n nítorí pé tá a bá wọ nǹkan tí hadith yẹn fẹ́ pọ̀ ó fẹ́ kọ kẹta mú ó máa ṣẹlẹ̀ láàrin ọmọ ìyá mùsùlùmí méjì àti pé wọ́n ti wá gbà fún nílé àwọn àna ó ti fẹ́ kọ́mọ ní o àti pé wọ́n ti gbà fún o wọ́n ṣì ń kàn síbẹ̀ lọ́wọ́ ní o kò sẹ́ni náà tó máa ṣe kó rí i pé òun propose marriage síbì kan ẹnìkan tó wá fóun náà mọ̀ èkó ti propose wá lọ ṣe proposal lórí ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ ò ní sọ fún pé ó ń bá ń ju dáadáa yẹn ni wípé ògédé yẹn lásán kò lè fẹ́ bí ìkórira so àwọn kan nínú àwọn àfà wọn ní àti pé wọ́n ti gbà wọ́n ti promise ẹ o àti pé wọn ò tí ì gbà débi fún promise ẹ o tó bá ti dá wa lójú pé ẹnìkan ti ń bọ́mọbìnrin kan sọ̀rọ̀ láti fẹ́ káwa yòókù ṣe kí ni ká mú sùúrù ìyálà kò jẹ́ pé ẹni ẹlú máa wá sọ pé òun ti yọ̀ǹda fún wa káwa náà ṣe proposal tiwa àbí a máa gbọ́ wípé ó ti fi kéèsì yẹn sílẹ̀ kò bá proposal yẹn lọ mọ́ àbí àwọn tó ṣe proposal sí ọmọ wọn wọ́n ti sọ fún pé àwọn ò ní fún lọ́mọ àwọn tí wọ́n sọ ìdàkejì yìí nínú hadith táwọn náà fi support position wọn òun ni pé níjọ́ síta sọ pé Sayyidina Umar radiyallahu anhu ó fi ọmọ ẹ̀ Hafsa ó fi lọ Sayyidina Uthman ìyẹn lóhun ní interest ó tún fi lọ Abubakar ìyẹn náà lóhun ò ní interest wọ́n ní hadith kan wà tí Sayyidina Abubakar tó ti ń ṣàlàyé fún Umar wípé innahu lam yamna'ni an uraja an arji'a ilayk fima 'arafta 'alayya illa anni qad 'alimtu anna Rasulallahi qad zakaraha ó ń sọ fún Umar lẹ́yìn ọ̀rẹ́ yìí ó ní ṣe oríjọ́ tó fi Hafsa lọ̀ pé kí n fẹ́ yẹn tí mo ní mi ní interest ó ní kò sí nǹkan kan tí ò jẹ́ kí n padà wá bá ẹ bí ò ṣe pé ń kọ́ ó hàn sí mi wípé ànábì sallallahu alayhi wa sallam ó ní interest pé ó ti dárúkọ Hafsa létí gbọ́ mi mi ò sọ síta torí pé àṣírí ànábì yìí ògédé pé mo ti mọ̀ pé ànábì ní interest yẹn òun ni ò jẹ́ kí mi show interest àìjẹ́ bẹ́ẹ̀ èmi náà ò bá show interest so ọ̀rọ̀ yìí tí sẹ́yìn náà Abubakar sọ ó jẹ́ káwọn àfa àwọn ìpèkejì yẹn kí wọ́n wá sọ wípé à another show interest kò tí ì túmọ̀ sí pé wọ́n ti gba proposal ẹ̀ wọ́n dẹ̀ ti promise ẹ̀ so wọ́n ní lọ́dọ̀ àwọn ògede pé a ti mọ̀ ọmọ ìyá wa ti show interest sí ọmọbìnrin kan ó dẹ̀ ti sọ pé òun propose sí i kódà tí ò bá ìtì ìgbà ánsà pé wọ́n ti gbà àwa mú sùúrù títí tí wọ́n fi decide pé ṣé wọ́n fẹ́ fún ni àbí wọn fẹ́ fún ni so tá a bá wo àlàyé àwọn ìpín kejì yìí ẹ̀mí tèmi náà fẹ́ fàmọ́ wípé ó jọ bíi pé òun ni ó dẹ́kun ẹ̀tanú tó lè máa fẹ́ ṣẹlẹ̀ láàárín àwọn ọmọ ìyá ju ká sọ pé ẹnìkan ti propose lóòótọ́ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ àwa náà máa propose nígbà tí wọ́n ti sọ fún pé àwọn máa fún lọ́mọ àwọn àáfàá ọ̀rọ̀ àwọn sàhábà kọ̀ọ̀kan náà wà o tó jẹ́rìí sí position tàwọn alákọ̀ọ́kọ́ yẹn bóyá nǹkan tí yẹn kàn máa sọ ni pé ẹnu àwọn àáfàá ti sí méjì lórí ẹ̀ ṣùgbọ́n ìtòkùtù wa lọ́kàn balẹ̀ pé ó lè dẹ́kun ẹ̀tanú jù òun náà ni pé tọmọ ìyá bá ti propose káwa mùsùlùmí títí tí a fi kúrò ń bẹ̀ àbí tá a máa fi gbọ́ pé wọn ò fún ní ìyàwó ìgbà náà ló máa ṣẹ̀tọ́ pé káwa ó lọ náà. wọ́n ní <clears throat> ẹni bá wá ṣe proposal lórí proposal ọmọ ìyẹ́ ẹ̀ sọ wípé kò dáa ó ṣèwọ̀ yìí tó bá tiẹ̀ wá jẹ́ pé lẹ́yìn tó ṣe bẹ́ẹ̀ tán náà ó wá padà wá ṣe nìkà pẹ̀lú sísà yẹn ipò wo ni nìkà yẹn wà ṣó correct àbí kò correct àfà yìí wá ń sọ wípé ẹnu àwọn àfà tún ṣọ̀tọ̀ọ̀tọ̀ lórí ìyẹn náà àwọn kan ní torí pé proposal tó ṣe ó jọ bíi pé ó fi já sísà gbàmọ́ ẹlòmíì lọ́wọ́ ni wọ́n ní lọ́dọ̀ tàwọn yìgì tó bá so gan kò di valid ó jọ bí pé position yìí le díẹ̀ ṣùgbọ́n ẹ máa gbọ́ argument wọn wọ́n ní argument wọn ni wípé kí nǹkan kan bá wà táàmù lẹ́bí sọ fún wa pé ọ̀nà báyìí ní kẹ́ ṣe ọ̀nà báyìí ẹ má gbà bẹ́ẹ̀ ṣe wọ́n lọ́nà tó ní ká má gbà ṣe yẹn ohun tó súnmọ́ jù ni pé a máa ba iṣẹ́ yẹn jẹ́ tó bá jẹ́ iṣẹ́ ẹ̀sìn tó bá sọ fún yín pé ẹni tó ń kírun kó má máa ṣe iṣẹ́ ìjọsìn irun lọ́nà báyìí báyìí báyìí ohun tó súnmọ́ jù ni pé téèyàn bá ṣe bẹ́ẹ̀ a máa bà wọn jẹ́ nínú àgbọ́yé àwọn kan náà wọn àfà wọn nítorí ẹ̀ nígbà tó ti ní ẹ má ṣe hitba lórí hitba ọmọ ọ̀yà yín píríncípù yẹn làwọn máa apply pé ẹni bá ti wá ṣe hitba lórí hitba ọmọ ọ̀yà ẹ̀ àjẹpé ìdí tó so náà kò ní valid nígbà tí àwọn ìpín kejì nínú àwọn àfà táwọn ń dáhùn pé rárá ìdájọ́ yẹn ò ní correct nígbà tí kì í ti ṣe pé khitba àti ìdí síso wọ́n jẹ́ májẹ̀mú fúnra wọn wọ́n ní wọn ìkọ̀ọ̀kan dá dúró ni èèyàn lè ṣe marriage láì kọ́kọ́ ṣe proposal àti rápèjúwe rú ẹ̀ so ẹni tó bá ṣe proposal lọ́nà tí ò tọ́ a máa jẹ́ṣẹ̀ fún ṣùgbọ́n ìyẹn ò accept ọ̀rọ̀ nìkáà rárá rárá mo dẹ̀ rò pé yẹn náà ló correct tó túmọ̀ sí pé ẹni bá ṣe proposal lórí proposal ọmọ ọ̀yẹ́ ẹ̀ bá a ṣe ń sọ yìí a ní ìwà tí ò dáa kó máa wáyé láàrin mùsùlùmí ni ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ tí wọ́n bá wá fún lọ́mọ tó wá so yìgì tó correct ṣá máa wá sọ pé ìgì yẹn dà wò ó ọ̀nà rárá ìgì yẹn correct ó fẹ́ jọ ẹnìkan sọ wípé ó ṣe proposal sóbìnrin tó wà nínú opó ṣùgbọ́n nígbà tó máa ṣe marriage yẹn ẹ̀yìn opó ló ṣe marriage yẹn sí ẹ̀ṣẹ̀ kó ṣe proposal sínú opó ó wà lákọọ́lẹ̀ fún ṣùgbọ́n marriage tó ṣe nígbà tó bìnrin yẹn ṣe opó tán kò sí nǹkan kan tó fọwọ́ bá alákùnṣe clear so ká fi mọ ní báyìí ní aláìká lè gba questions. Question number one number two number three number four baba. ó oh, number one bismillah. wọ́n ní òpin yà wà láàrin àwọn àfa àwọn kan ní tẹ́nìkan bá ti mọ̀ tẹ́nìkan ti ṣe ṣíkúbà ẹ́ ògede kó ti mọ̀ pé nìkan ti ṣe ṣùgbà yẹn kódà tí ò bá mọ̀ wípé wọ́n ti fún ẹni yẹn wọ́n ti promise ẹ̀ wọ́n ti fún ládéhùn ògede pé nìkan ṣe ń ṣe ṣùgbà yẹn lọ́wọ́ o ti ṣe léèwọ̀ fún fóun láti ṣe ṣùgbà lórí ṣùgbà mọ̀ yẹn àwọn ìkékejì àwọn ni kò tí ì di èèwọ̀ ó dìgbà tí wọ̀lú obìnrin yẹn bá ti promise ẹ̀ pé àwọn máa fún níyàwó Çok clear. Alhamdulillah. Question number two. Alaikum assalam ve rahmatullahi wa barakatuh. So, Kò tí ì rí obìnrin yẹn. Ok. Máa ń ok ẹni tó rí obìnrin tó wù ú ó wá lọ báwọn èèyàn obìnrin yẹn ó sọ fún wọn pé ó máa wù òun láti fẹ́ ọmọ wọn ṣáájú kó tó lọ báwọn èèyàn obìnrin yẹn ó ti sọ fáwọn fámìlì tiẹ̀ àwọn fámìlì tiẹ̀ ní mùsùlùmí torí ọmọ yẹn ṣì wà ní skul ìgbà tí ò lè mú sùúrù ó wá lọ sọ fáwọn obìnrin àwọn fámìlì obìnrin yẹn àwọn náà wá sọ the same thing tí fámìlì tiẹ̀ sọ fún àbí pé jẹ́kọ́ ọmọ wa parí skul àìlèmú sùúrù ó wá lọ bá ọmọ fún rẹ̀ ojú ọmọ náà wá wọ brọ́dà yẹn bí ti brọ́dà ṣe wọ ti sísà wọ́n wá gba ṣètánì láyè wọ́n súnmọ́ra wọn àbí ó wá ọmọ yẹn wọ́n ní ṣọ́mọ àlè ni àbí tí ò sí èméjì nípa ẹ̀ torí pé ta ló fún lọ́mọ kò sẹ́ni tó fún lọ́mọ so ọmọ tí wọ́n bá bí láì jẹ́ pé wọ́n ti fún yàn lọ́mọ yẹn gẹ́gẹ́ bí ìyàwó òun ni ṣẹ̀rí àpè ní ọmọ àlè ṣókíà so a máa ń bẹ ọlọ́run ọba yìí pé káwọn èèyàn máa ń rìn ní etí bèbè ẹ̀ rárá rárá kí wọ́n rí dájú pé wọ́n ti fún àwọn ní ìyàwó kódà eléyìí tẹ́tẹ́ ń gbèrè yìí sì wọ́n tí promise ẹ̀ àbí kódà ká ní wọ́n tẹ̀ tí wá promise ẹ̀ gan kí bàbá ò báyìí ti sọ pé mo ti fún ẹ àti pé ọmọ yẹn á jẹ́ ọmọ àlè ṣúkíà ìkan táwọn àfáà kankan wá ya palé lórí rẹ̀ wọ́n ní tó bá jẹ́ pé lẹ́yìn tó wá bí ọmọ yẹn lọ́mọ àlè ọkùnrin tó bímọ yẹn fún ọlọ́run wá ní ó padà rí ìyọ̀ǹda àwọn fámílì yẹn wọ́n wá fún lọ́mọ yẹn ṣọ́mọ yẹn máa jogún ẹ̀ àbí kò ní jogún ẹ̀ ẹnu àwọn àfáà ṣọ̀tọ̀ọ̀tọ̀ àwọn kan ní kò ní jogún ẹ̀ torí pé ó ti bí kó tó sọ yìgì yẹn àwọn dẹ̀ ní majority ṣùgbọ́n ara àwọn àfáà kọ̀ọ̀kan tí wọ́n sọ pé tòun ti pé wọ́n ti bí kán tó sọ yìgì yẹn tí bàbá yẹn padà wá fẹ́ arábìnrin yẹn kan jẹ́ kọ́mọ yẹn jogún tó ti yé but à ń bẹ̀ wá nítorí tọlọ́run ká má torí pé wọ́n ní àwọn àáfàá kan sọ pé kọ́mọ yẹn jogún ká wá dẹ okùn yẹn fúnra wa a kì í fẹ́ encourage pé káwọn èèyàn tiẹ̀ máa gbọ́ torí pé ó ń tan aburú ká àgàgà nílẹ̀ Yorùbá tó yẹ pé ọmọ ọlọ́mọ ẹlòmíà kan déédéé mú sọ́dọ̀ wọn máa bára wọn lò pọ̀ láì gbàyọ̀ǹda tó ti yé àwọn èyí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ká gbà pé ìgbà ìlàjú Islam ni ẹ̀sìn ti yé wa ń sìn kò yẹ kí ẹ̀ máa wáyé mọ́ náà. Question number three. Kéèyàn máa sùn after subh. Ṣó tọ́ kéèyàn máa sùn after subh àbí kò tọ́? Mo fẹ́ rántí ṣe mo ṣe alábàápàdé hadith tó ṣe léèwọ̀. Mi rántí pé mo bá hadith tó ṣe léèwọ̀ pàdé ṣùgbọ́n mo bá hadith tó gbẹ wá lóhùn gba àwọn nǹkan tá a máa ṣe ní after soba náà la mọ̀ wípé sọlátùlà uh, ishraq àbí tàbá kí súbì tán ká jókòó sáàyè ibi tá a wà ká ṣe zikiri tóòrùn máa fi yọ tóòrùn bá yọ ká kí sọlátù shuruk àbí sọlátù ishraq ṣé lẹ́yìn tí wọ́n bá ṣe gbogbo wọ̀nyẹn ṣé nǹkan kan wà tó ṣe léèwọ̀ pé kéèyàn lọ sùn màá ṣẹ̀ ní láti ṣèwádìí ẹ̀ ni. ẹ bá kí súbì tán ẹ̀wọ̀n náà ni mo ń sọ yìí mo ní màá ṣẹ̀ ní láti ṣèwádìí hadith tó sọ ọ́ bó ṣe dángájíá tó bá wà ṣùgbọ́n a mọ̀ wípé ohun tó dáa ju kéèyàn lọ sùn lọ òun ni kéèyàn jókòó ṣe zikir títí tó máa fi yọ ìyẹn ò tí ì mí pé ó jẹ́ ìwọ̀ ọ̀n tí ta bá rẹ̀ rí tàbí rí pé ẹ̀rí yẹn ó wà sound yẹn mo á sọ pé kẹjẹ kí n ṣèwádìí ẹ̀ náà bismillah baba alaikum salam wa rahmatullahi wa barakatuh naam kò rántí ṣe àtàhíyá lórí rákà kẹta ẹ̀kẹfà ọ̀kẹ́ Now, ìgbà tí tó bá dára mú ojú ṣe ló ẹni tó ń kírun lọ lórí rákà ẹlẹ́ẹ̀kẹta tó ẹkú ti ṣe kò rántí kó wá dìde kí rákà ẹlẹ́ẹ̀kẹrin àbí ẹlẹ́ẹ̀kẹfà lórí rákà ẹlẹ́ẹ̀kẹfà ló ti gbàgbé láti wá dìde kí ìgbà tó kíráka ẹlẹ́ẹ̀kejì tán ó kú fi ìkan kún kó lè jẹ́ mẹ́jọ ọ̀ràn kó tún wá jókòó ó tún gbàgbé tó fi dìde kí ìkẹsàn-án àbí tó fi kí wítìrì ìkẹsàn-án náà ni àbí tó lẹ́yìn tó wá kí kẹsàn-án tán ìbéèrè wá ní pé kí ló yẹ kó ṣe àbí ó kí rákà mẹ́sàn-án ẹ̀ẹ́n ó ti yé nísìn òun fẹ́ kí rákà mẹ́jọ wá fẹ́ kí wítìrì pẹ̀lú rákà mẹ́ta àbí na mistakenly ó ti wá kí kẹsàn-án na nǹkan tó máa ṣe ni pé á dìde á kí kẹwàá tó bá kí kẹwàá tán á wá fi rákà kan ṣoṣo á fi ṣe wítìrì ṣó ti clear wítírì lè jẹ́ rákà kan ó lè jẹ́ rákà mẹ́ta yes so a fi ẹyọ kan a fi ṣe wítírì. Uh-huh. Yes. Èwo lẹ́pẹ̀ ní wítìrì nú ẹ̀, ṣe bí ìtọ́ yẹ kó fi jókòó, kó fi ṣe wítìrì ló fi fẹ́yọ́ kan fún. Ẹ kìí ṣe wítìrì mọ́, tó ti sọ di even number, ó yẹ kó jókòó lórí ẹlẹ́ẹ̀kẹfà tó máa jẹ́ even ìgbà tó wá gbàgbé ó wá kúkú ó kúkú wá ṣe kí ni ó wá fi kan kún un yes ó wá torí ẹ̀ mú good ó ti di kì í ṣe wítìrì mọ́ ó ti di even ṣùgbọ́n kò ṣe àtáyá àbí kò sálámọ̀ lórí ẹlẹ́ẹ̀kẹjọ yẹn good ó wá dìde ó wá mú ẹlẹ́ẹ̀kẹsàn wá látara ìgbàgbé ègé àbí ó tún jẹ́ pé wítírù náà um, àtẹ́híyá ó tún jẹ́ ok ó sálámà lórí lẹ́ẹ̀kẹjọ yẹn ọkùnrin ti ṣe ìtànà ni ok ó wá dìde ó wá kí mi wá ok a ṣe sẹ́jídà sáwò fún ìtógbàgbé òjì bẹ́ẹ̀ náà lọ Now, kashi ne last question, subhanakallahumma bihamdik, ashharu an allah ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Thank you.